أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kí ó máa ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan wa kó káwa kan ara àwọn irinṣẹ́ tí ó lò láti yí àwùjọ yìí padà sí dáadáa sí ń tọ́yọ́ lọ nínú tó wà níbàámu sí lánàá anábì wa Muhammad sallallahu alaihi wa sallam tọ́lọ́n fi ràn sí gbogbo ayé ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni part sixteen apá kẹrìndínlógún ní fíkì kíláàsì wa níbi tá a ti ń ṣàlàyé nípa ahkamu sọlá àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ìrun tá a gbé látòrí ìmọ̀ra tá a fi sọ débi àlùwàlá àlùwàlá oníyẹ̀pẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. abala tí a dé àti ìbọ̀ sínú ọ̀run gangan o gbogbo ń tà ń ṣe láti part one to sixteen yìí àwọn mọ̀kọ́ dìmọ́tò sọ́láàtì àwọn ń ta lè pè ní preambles introduction àwọn nǹkan tó yẹ kí ọkọ̀ ṣáájú kó tó di pé ràn ọ́ làlàáfíà òun la sì yanjú lọ láti part one èyí ní òjò òye wa pé ntànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ tó ní inna awala. ma yuhasabu bihi abudu abdu yawma al-qiyamati mena amalihi salatuhu àṣé nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n ó ṣèṣirò o tó bá re ọ̀gbẹ́ndẹ̀ al nínú n'inu tẹ́rú ba ṣe ìrun ni a rí otu tiẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé ìrun yìí tí àwọn àáfàá fi ṣàlàyé ẹ̀ pọ̀ ó sì wọn nínú àwọn àfẹ́ẹ̀sìn tí ì wa torí pé ń tọ́ pàtàkì púpọ̀ ni nínú ìsìláàmù wa tó lè yọ̀yàn kúrò ní mùsùlùmí kọ́lọ́n kójọ kó ṣe wá lákìrán kú kọ́mọ̀ sí wá ní akìrán kọ̀ọ̀rún ńlẹ̀ bí àwọn bàbá ṣe máa ń ṣe ládùúà nílẹ̀ Yorùbá wa ń bì àpadà sí bútáàfì láàkìrán mọ́ ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí gbogbo wa tó bá rí bẹ́ẹ̀ yẹn rúṣin Ọlọ́run à ń ṣàlàyé lọ ní part fifteen tó part fifteen tìrun ṣùgbọ́n tó part two fún azan àti ìkọ́ọ̀mọ̀ a ti sọ sifatul mu'azzin àwọn àròyìn tó yẹ kó wà lára ẹni tó bá jẹ́ mu'azzinu ẹni tó bá jẹ́ olùpè ìran àtìyànjú eléyìí ibi tá a ti wá gbé lónìí ní part sixteen tí yóò jẹ́ azan and ikọ́mọ̀ part three òun náà ni ṣùrùtùl azan ṣurutul azan májẹ̀mú tí ń bẹ fún ìrun eh, tí ń bẹ fún ìrun pípè májẹ̀mú tó ń bẹ fún ìrun pípè òun láti gbé ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kọ́lọ́n kó tọ́ àwọn àwa sí ọ̀nà kí ni tá a gbà lérò pẹ̀lú májẹ̀mú tí ń bẹ fún ìrun pípè jama ìmọ̀ ló ládìní ọgbọ́n ògbé o ìmọ̀ ló ní ọgbọ́n ògbé tó bá jẹ́ pé àwọn ìlú tí ọ̀rọ̀ ẹ̀sìn ti lójútùú àwọn mọ̀házínù náà wọ́n níbi ká máa ṣe dáwọ́ra sẹ́mínà fún wọn wọ́kṣọ́ọ̀bù lórí iṣẹ́ tí wọ́n gbà jẹ́yìn pé àwọn náà ọkà tíra àwọn ò tún máa tún ṣàlàyé fún wọn ìyẹn a máa ṣe báyìí ìyẹn a máa ṣe báyìí àsọ̀rọ̀ pa afẹ́ pèrún ọkọ̀ jantẹ́nìkan ọ̀kẹ́sàdínwó máikrófóònù mọ́ṣáláṣí tí ó máa pèrún ó nídìí ẹ̀kọ́ afa láwọn mọ́jẹ̀mú kan ń bẹ tọ́já sí pé àwọn mọ́jẹ̀mú ìgbọ́dọ̀ wà kírun pípé ò tó jẹ́rùn pípé tó bá lánàá tọ́lọ́hún mu alákọ̀ọ́kọ́ nínú mọ́jẹ̀mọ́ yìí òun náà ni dòkúlù wákùtì sọlá dòkúlù wákùtì sọlá má adal fajr àwọn àáfàá ní mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ tí ó wà lára àrùn pípé ní kásìkò òrùn ó ti wọlé sẹ́mọ̀pá ti sọ nípa mọ́jẹ̀mú àwọn ìròyìn tó yẹ kó wà lára mọ̀ávínù òun gbọ́dọ̀ mọ àsìkò oorun kó mọ̀ pé ìgbà wo ni ìrun wọlé ìgbà wo ni ìrun ò wọlé àti yanjú eléyàn àṣé ìrun pípé gan kó tó lálàáfíà àsìkò gbọ́dọ̀ wọlé ìyẹn ni májẹ̀mọ́ àkọ́kọ́ yàtọ̀ sí ìrun àlùfájàrí nìkan ìyẹn ìrun subuhi ìrun àsùnbà ìrun àsùnbà nìkan ìdájọ́ rẹ̀ yàtọ̀ sáwọn ìrun mẹ́rin yòókù àwọn àáfàá ní kí ló fa eléyìí torí pé ìrun subuhi ń tiẹ̀ ìrun méjì la máa ń pè a máa ń kọ́ pé kan ní òru wọ́n ní ìrun tòru yẹn gangan rèé kò kì í ṣe wípé òun ni ìrun gangan wọ́n ní ìrun eléyìí pe ìrun pé kò sí ní o ẹ máa múra alẹ́ àsùnbà ń tó o ẹ ń bá fẹ́ jẹ sàárì ẹ máa jẹ sàárì o torí pé ààwẹ̀ àwa la sọ ààwẹ̀ nínú rọ̀mọ̀dọ́nà nìkan ò ṣe nínú ààwẹ̀ wà ní monday thursday ààwẹ̀ wà ní thirteen fourteen fifteen ìjìra ààwẹ̀ àpọ́n hmm, tó bá gba ààwẹ̀ lónìí kó túnú lọ́la ààwẹ̀ àpọ́n tí wọ́n máa gba ààwẹ̀ pé wọ́n ò fẹ́ ṣe sí náà ọ̀nbẹ ààwẹ̀ ànábì dawud ara wọn ti ń gbà náà àwọn ẹni ọlọ́run tó yàtọ̀ pé tó bá gba ààwẹ̀ ńjọ́ kan yóò sinmi níjọ́ kan yóò fi túnú yóò tún gba ààwẹ̀ ńjọ́ kan yóò tún túnú ńjọ́ kan gbogbo ẹ tó bá fẹ́ ṣèbádà lóru ìta bá ti kọ́ pèrún àkọ́kọ́ àlùfájàrí ò ní tí ì yọ a fi máa sọ fáwọn èèyàn pé àlùfájàrí ń súnmọ́ tí ọ̀yọ́ bọ̀ o ẹ̀ ń bá fẹ́ ṣe náà fílò òru nù yín o ẹ̀ ń bá fẹ́ ṣèmọ́ra o ẹ̀ ń bá fẹ́ tají o ẹni tí ó jẹ sàárì o hmm? eléyìí a máa fi mọ̀ pé àlùfájàrí è yọ ṣùgbọ́n tálùfájàrí bá ti lè yọ ìrun kejì tí wọ́n bá ti lè pè báyìí níbi ìrun subuhi ó fi hàn wípé àlùfájàrí ti yọ èèyàn ò lè jẹ sàárì kankan mọ́ nìyẹn ṣùgbọ́n àwọn ọ̀run yòókù àsìkò òrùn gbọ́dọ̀ wọlé ká tó pè wọ́n a dẹ̀ ti sọ àsìkò òrùn kọjá nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ìyẹn ò ní jẹ́ ká tó máa fi àsìkò wa sòpò púpọ̀ jù ṣùgbọ́n tó kàn wá ni pé nínú mọ́jẹ̀mú tí máa jẹ́ kí al-azan kó lálàáfíà àsìkò òrùn yẹn gbọ́dọ̀ wọlé kí wọ́n tó pè é èyàn gbogbo wa ní ká lọ gbọ́ yé ẹlẹ́kejì torí ibi tá à ń lọ́pọ̀ a máa ṣe àwọn kan yẹn ní kéékèèké ká lè tètè débi ìrun gangan àáfàá ẹlẹ́kejì ni ní yatul azan ní yatul azan torí wípé yushtarotu lè ṣe hatil azan àníyà kàṣá ìrìnlẹ̀ ìbàdà àti ṣe rí ìrun pípè náà àníyàn gbọ́dọ̀ wà ń bẹ̀ ló já sí wípé tọ́píìkì tòní ó sopọ̀ mọ́ tìjẹjọ́ tọ́píìkì part sixteen tá à ń sọ lọ́nà fíkìú yìí ó sopọ̀ mọ́ part fifteen ó túmọ̀ sí pé muhazinu ìròyìn tó yẹ kó wà lára tiẹ̀ àti wa gbọ́dọ̀ mọ ìròyìn tó yẹ wà lára àrùn kì gbogbo wa náà ló yẹ ká mọ̀ tó fi já sí pé wa tó bá ti ń gbé lugi àbí ò ṣe déédéé tó a lè pè sákìyèsí Hmm? a lè pè sí àkíyèsí pé mohavim ẹ̀ bá ní sọ àárín yòó lápẹ̀rẹ̀ ń sìn kárí mọ́sálásì kan kí wọ́n ó pe ìrun bóyá bí ìrun asiri lásìkò tá a wà yìí after four òun ni asiri ń tó nìbàdàn tí wọ́n ń bì káwárí mohavim tó yẹ pé three fifty ló máa ń pè run lásìkò yìí ẹ rí i pé kọ̀mọ̀ nípa àsìkò run nìyẹn a lè pè ká pè sákèésí pé ah, àsìkò báyìí lọ́ọ́ yẹ kẹ́ ẹ máa pè o yàtọ̀ síyùn ní yàtúlà avan gẹ́gẹ́ bá a ṣe máa ń lànìyàn fún gbogbo ìjọsìn yòókù tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní innamal a'malu bin nijat dájúdájú gbogbo iṣẹ́ tẹ̀ ń wò yẹn o pẹ̀lá dísọ̀kan ni pẹ̀lá nìyẹn ni àṣé ìrun náà àlàníyàn pa afẹ́ pèrun káwọn èèyàn ó lè wá rántí ọlọ́run kan lè wá sin ọlọ́run kì í ti pa afẹ́ pèrun ló fi jẹ́ pé àìmọ̀kan pọ̀ nínú àwùjọ wa yìí gbogbo wa ni ká máa ṣe wáàsí láwọn mọ́ṣáláṣí wa káwọn èèyàn ó lè gbọ́ yé àwọn èèyàn ń ṣe àìmọ̀kan wọ́n wá fi ń kó sínú àwọn àdàdálẹ̀ tí ò sí nínú ẹ̀sìn tá a bá wá fi ọ̀rọ̀ ọmọ ká fi ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn pẹ̀lú sùúrù àti ẹ̀kọ́ tó jindò àwọn nǹkan yẹn aléwòpó kéré ó kéré ṣùgbọ́n nígbà tí ọba yìí padà yá gan yóò ti padà dípá àwọn ọ̀dọ́ tí ń bọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ti rò pé àní mọ́sálásí twenty ti mẹ́lá àdúgbò yìí mọ́sálásí eighteen náà máa ṣerú nǹkan wọ́n gbọ́dọ̀ jẹ́ pé bó ṣe wà ní ìsìlámù nu báwa náà ṣe ń bá àwọn àdàdálẹ̀ kan yí lọ́wọ́ tọ́já sí wípé bá a ṣe bá ń lẹ̀ Yorùbá nù ṣùgbọ́n táwa náà bá ti á rí páwọn nǹkan yìí kì í ṣe bó ṣe wá nu àmọ́ wá fi sùúrù àti ìmọ̀ tí è ṣe emotion àtagídí àtà ìmọ̀ kan nǹkan ìmọ̀ àti sùúrù láti máa kọ́ kí ni táà ń dọ́gbọ́n sọ ni pé láwọn wọn kọ̀ dá nìyẹn náà auzu billahi mina shaitan rajim bisimilahi rahman rahim nàwáyé tó farila tu tó ṣe tu tó farila ẹlòmíràn tẹ̀lé pé wà á mẹ́ni asanu kawla mi máa ń da ilallah wa á mẹ́la sọ́ọ́lẹ́ha wà kọ́ọ́lá iná ní minal muslimin kò sí gbogbo eléyìí nù súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wọn ò ní ká sọ wà á mẹ́ni asanu kawla àyà kùránì láyà yẹn ìtumọ̀ rẹ̀ sì dáa pọ̀ talẹ́ni náà tó dáa lọ́rọ̀ tó dáa ní gbólóhùn tó ẹni tí ń pèpè lọ sójú ọ̀nà ọlọ́run tí pe àwọn èèyàn lọ sọ́dọ̀ tóun náà tún wá ń ṣiṣẹ́ eré òun náà tún bó ṣe ń pè wọ́n òun náà ń ṣe tó wá ń sọ pé wà kọ́ la iná ní mùsùlùmí jẹ́bọ̀ tẹ́ bá yẹn da ṣùgbọ́n wọn ò ní aṣọ lásìkò wọn ò ní aṣọ pé náà wáyé tù fárílà súrì àbí asiri àbí àzánù ìṣáì wọn ò ní aṣọ bẹ́ẹ̀ ọkàn wa làníyàn wa ó ṣe kíni ti mú microphone àbẹ́ ètò ìmọ̀ kí mo fẹ́ pèrun ìrun wo ìrun zuri ìrun wo ìrun asiri ìrun wo subuhi magribi ṣáì yóò ti mọ̀ pé òun lòun fẹ́ pè àwọn àáfàá lélẹ̀ yìí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ jẹ́mọ́ eléyìí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ara tí a gbọ́dọ̀ gbọ́ yé lábala tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlàzánú wàlẹ̀ ẹ̀kọ́ ọmọ àáfàá ní lára rẹ̀ tá a tún gbọ́dọ̀ gbọ́yé òun náà ni adáhùwù bìlógọ́tìlà àròbí yá irun pípè èdè lárúbáwá la fi máa ń pè tá a bá ti fẹ́ pe irun nínú Islam èdè lárúbáwá ni ìyẹn ní òjò wrong fún àwọn kan àwọn kùránì june àwọn kùránìst tí wọ́n ní wáyé tá a máa fi èdè lárúbáwá ṣe gbogbo nǹkan àwọn kan nù wọn a gbọ́ pé wọ́n ń bẹ ní Lagos State tó bá fẹ́ kírun ó ní ọlọ́run tóbi ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run wọ́n máa sọ fi yorùbá túmọ̀ kúránì tá à ń sọ fún ọ pé túmọ̀ tó tú ọba àjọkẹ́ ayé òní túmọ̀ àràmánù tá à ń sọ bẹ́ẹ̀ fún ọ bọ́lọ̀ ń ṣe ní àṣeun náà láà tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ táwùsá náà sọ yìí tóun náà fi èdè tiẹ̀ náà sin lọ́n Islam ò ní di universal and unique religion kò ní di ẹ̀sìn tọ́já sí pé ó kárí ayé tó tún dá yàtọ̀ ní lọ́fà tó pé èèyàn bá jẹ́ yorùbá tá a bá lọ ṣe ájì àkì ní problem àáfà ẹ lè communicate lárúbáwá wàhálà ìtọ́ bá di bí irun kò sí problem tọ́ bá di bí ìjọsìn bá fẹ́ sin lọ́hùn ìbá jẹ́ ọmọ Indonesia ló lead irun ìbá jẹ́ ọmọ America ló lead irun ìbá jẹ́ ọmọ Africa ló lead irun kódà kó jẹ́ ọmọ ilẹ̀ yíbò àáfà ẹni torí ó lead rájẹ́ mùsùlùmí Allahu Akbar ní òṣè yọ kàfà àti awálè màákà gbéra wa lọ bí tẹ̀júwìdì a lè fa kéwùgùn jura wa lọ ṣùgbọ́n bákan náà la ṣe kí torí wípé bákan náà la ṣe ń kí gbogbo ayé tá a bá wá fẹ́ pèrun náà àyè fi Yorùbá pèrun bá a ṣe lè fi French pèrun tá a lè fi èdè míì pe ìrun àwọn àáfàá ní wàláyé sehu al-itiyanu bíi bíi ajilogatina okoro wàláwà alima annahu azan àwọn àáfàá ní ọ̀làláàfíà káfí èdè míì pèrun. kódà káwọn èèyàn ti gbọ́ yé pé ìrun náà wọ́n kún ń pè é bí kí wọ́n sọ pé ọlọ́run tóbi o ọlọ́run tóbi ti mọ̀ pé Akbar Allah is great Allah is great gbọ́n tó ń sọ yé kò ń pè ọ̀ sọ gẹ̀ẹ́sì ni yọ ó pè ni a èdè lárúbáwá la fi ń pè à ń bọ̀ wá síbi bá a ń pè náà o van torí so èdè lárúbáwá òun ni a fi máa ń pe ìran jàmáà sóyà àbí òye ọlọ́run bó jẹ́ àgbọ́yé ju bá a ṣe ń sọ ìlọ. ẹlẹ́kẹrin khuluwu lazan mina lahani alẹ́bí yugọ́ yúrù lìmáàna alẹ́bí yugọ́ yúrù lìmáàna. àáfàá nínú mọ́jẹ̀mú kẹrin tó ń bẹ fún ìrun ìrun tá a pè aláhánù alọ́kọ́tọ̀ àwọn àṣìṣe ìrun gbọ́dọ̀ free ìrun wa gbọ́dọ̀ pa sófo kúrò níbi àwọn àṣìṣe tí yóò yí ìtumọ̀ padà. kàmọ́dì Hamza Akbaru jàmọ́ ẹ̀ gbọ́ dáadáa o sẹ́rí ìṣòro yẹn á nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n ti ń bá ní paná rẹ̀ pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ń ọ̀pọ̀lọpọ̀ wa iná láàsì di muazinun àwa láàmú pinnu láwọn mọ́sálásí káwa náà wá fi làákà ìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn pípé ńlẹ̀ Yorùbá yìí èèyàn ọmọ rẹ́rìn ẹ̀ ń bá mọ̀ tó máa kéwú àáfà kéèyàn fẹ́ pèrún sí àwọn àáfà níbi kéèyàn ó fi mọ́ du ẹ̀fà gùn síbi Hamza tó níbi akbaru pé Ọlọ́run tóbi àbí bíi aláwù gan bí wọ́n sọ pé aláwù akíbarú aláwù akíbarú nítorí sọ ni pé sọ́ọ́lọ́n ló tóbi sọ́ọ́lọ́n ló tóbi èèyàn béèrè question ni sọ́ọ́lọ́n ló tóbi àbí Allahu akíbárú ọlọ́run sétí tóbi ń bẹ fún ọlọ́run sétí tóbi ń bẹ fọ́lọ́run èèyàn ti sọ di istifham èèyàn ti ń béèrè question báwọn ó ti yí ìtumọ̀ rẹ̀ padà jama amúyẹ̀wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ irú tó tún wá rí báwọn náà lè wà ní àwọn gbólóhùn tá a fi máa ń pe ìrun tí yóò yí ìtumọ̀ padà bí ní ìsìnká sọ pé haya alalfalah haya alalfalah àṣẹ ẹ wá ẹ jẹ́ ká sọ ká soríire ni ẹ wá soríire hmm, ẹ wá ṣe oríire ha àti yao ìtumọ̀ tí ó túmọ̀ sí nìyẹn tá a bá ti wá sọ di aya asọ di àyìn àyìnù àti yá ìtumọ̀ rẹ̀ ó change àbí aṣọ di hamza aya alalfala yóò bàtúmọ̀ jẹ́ àṣẹyìn tí ó pèrún náà ìrún gbọ́dọ̀ kúrò níbi àwọn àṣìṣe tí ò dáa tí ó ba ìtumọ̀ jẹ́ tó bá já sí pé àwọn àṣìṣe kéékèèké tí ò ní bàtúmọ̀ jẹ́ náà kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ń tọ́ dáa ní pé ń tọ́ márùn-ún pè dáadáa tí ó pè ara àfikọ́ ọ̀kan bó ṣe yẹ kó pè tí ò ní sásìṣe ń bẹ̀ àwọn àfáà ni ńlá fẹ́ sótìyé kí irun wa ó lè jẹ́ èyí tí yọ bá lánàá tó láti anábì sallallahu alaihi wasallam bọ̀. ẹlẹ́karùn-ún nínú sifatul adhan nínú àwọn ṣùrùtul adhan àwọn mọ́jẹ̀mú tó gbọ́dọ̀ wà ń bi irun pípé òun ni tartibu kalimatil adhan ká to àwọn gbólóhùn irun pípé bí wọ́n ṣe ní ààtò tẹ̀léra wọn. sẹ́yìn pé ní tí islam fi yàtọ̀ nìyẹn islam sọ fún wọn pé one rè two rè three four five má gbé seven wá síwájú four bíi fatia náà ní kéèyàn fẹ́ kírun kọ́ ní ìdìnnà siratal mustaqim alhamdulilayi rabbil alamin gẹ́gẹ́ mọ́kùdí wàhálì wọn ládọ́ọ̀lì ìyá kaná abudu wáyà ọ̀sán da gbogbo ẹ̀rú irun pípẹ́ náà àyè dàrú allahu akbar allahu akbar nígbà wàá débi ti ń wa tá a demonstrate kẹ́nìkan wá fẹ́ bẹ̀rẹ̀ nípò ní pé ayala sọlá ayala alifalai kọ́ni allahu akbar allahu ó ti da gbogbo ẹ̀rù kò tó bá ṣe ní kọ́tò àárípa àtò àwọn kẹlìmọ́tò avan hmm? àwọn gbólóhùn tí ń bẹ nínú ìrun yẹn bí wọ́n ṣe gbà wá hmm? alùwárì fi sunna àwọn tẹ̀rìtìbù tí wọ́n gbà wá nínú sunna yẹn tá a padà ṣàlàyé ẹ̀ ńgbà bá débi sí yagola avan ká tó tẹ̀léra wọn. àáfàá ní tẹ̀rìtìbù nìkan tó kọ́ alimowalat bayna alfadil avan wàyí alimutaba'a bayna alfadhihi. bidúnà fọ́slin bẹ̀kọ́lin àwòfẹ́ẹ̀lẹ̀ jàmọ́ ẹ̀gbọ́n àárín gbaa yìí dáadáa torí mo wà láti náà ń bẹ́ ọ̀rọ̀ aluwala mo wa lati ni wípé kí ọmọ si pé à ń pèrún lọ́wọ́ á wà á fi ìrún lẹ̀ mi kọjá sí pé kírun ọ wọn ni òun yàtọ̀ sí ọ̀rọ̀ eléyìí tó túmọ̀ ni wípé bí kí sọ wípé Allahu akbar Allahu akbar Allahu akbar mò ń pè mí lọ ẹnìkan wá pè mí hello salamu alaykum ẹ máa tó ṣẹlẹ̀ mò ń pè mí lọ́wọ́ dẹ́yìn méjì ti pè mí tán ẹ pè mí padà kò sí láti ó ti já fún nǹkan mi pípé ó ti já fún nǹkan mi àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn ń ọmọ ẹlẹ́jà dín jọ̀yìn torí tí n tó pè ní tán ó ti lọ ẹja dín rẹ̀ sì máa ṣe kíni o ọmọ ń da ló da jù ládùúgbò yìí jọ̀ọ́ ya sáré wá èlò lónìí eléyìí èlò lórí ẹja èlò nírú ẹja <laughs> àáfà láàrin ọ̀nà pípé ọba tó ń sanwó orí ẹja àti ru ẹja kò sí mú wàhálà àti nítorí jẹ́ mú wàhálà àti nìyẹn kọjá wípé bìdúùnì fọ́sìlìn bìkọ́ùlìn àòfìlìn láàrin pòǹpẹ̀rún ọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ wọnú ẹ̀ iṣẹ́ mi ò sì gbọ́dọ̀ wọbẹ̀ tí èbá ṣe pé làlúrí sẹ̀pẹ̀ làlúrí rẹ̀ gbogbo tó àjọ mọ́ nǹkan ẹ̀sìn tẹ́lẹ̀ tí làlúrí bá ti wọ̀ á mọ̀ pé dọ̀rú rọ̀nù bí ní èèyàn ń pèrún ọlọ́mọdé àrí kò ṣe dáadáa kànga tó sì wà mọ́sálásí kò ní kọ́fà lọ́ba rọ́mi eke kan ti ń bọ̀ ó kú kó gbé ẹsẹ̀ méjì kọ́lọ́ kónú sọ́kàwé ọlọ́mọdé àdáràn àáfà ọ̀jàrún ọlọ́ gbé làlúrí lélẹ́yìn ó sì ń pèrún lọ orí microphone ló ń lò sótìyé lọ́mọ eke bá bọ́ síbi ẹ̀gbẹ́ ẹ̀bí ẹ̀ plug ọ̀fẹ́ tọ́ ọ̀bọ náà lọ́ba lọ gbé iṣẹ́ ti la ìran láàrin àmọ̀ pé làlórí nìyẹn làbílá rí pé káì káì ìwọ bẹ mọ́tò ọbọ náà mọ́tò ọbọ náà lọ́ba rí pé ọmọ yẹn bá sáré sá padà ó fi la ọmọ yẹn làlórí gbogbo eléyìí irú eléyìí wọn kà ń sọ lẹ́nìkan wá ń pè rún lọ lọ́wọ́ stọ́ọ̀pù rún yẹn láàrin irun pípé yẹn fọ́sùlù ti wà ń bẹ̀ òpin ìyá ti wà ń bẹ̀ bí kọ́wùlì náà ò fẹ́ ẹ̀lẹ̀ pẹ̀lú kan àbí iṣẹ́ kan eléyìí ọ̀bá ìlànà ṣẹ̀ríà mu ìrun pípé wa àgbọ́dọ̀ fọ̀rọ̀ kankan là láàrin bá a sì gbọ́dọ̀ fi iṣẹ́ là láàrin <clears throat> lára rẹ̀ náà òun ni ismaru ghoiri lahadirin àṣẹ nínú májẹ̀mú ọ̀run pípé òun ni wípé ẹni tí ò sí bí a ti ń pèrun kọjá pé yóò lè gbọ́ bẹ̀rọ fún ìsọ̀tì àwòbìsìtì ìmáàlì mọ̀kábírì sọ̀tì àáfàá ní pẹ̀lú kárẹ́sì òun wá sókè. So ohùn wa kó lọ sókè àbí ká lo irinṣẹ́ tí wọ́n fi máa ń gbé ohùn sókè kò sí ní tó burú níbi eléyìí náà kọ́lọ́wọ́n bá lè kí ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfàá ní tá a bá ti wá gbọ́ eléyìí yé tá a ti gbọ́ yé báwọn pé àwọn mọ́jẹ̀mú eléyìí ti ń bẹ fún àlàáfáànù nìyẹn afọ awa máa mọ dị méjì kan wá kásáré yanjú ẹ̀ ó kọjasi sọ wá tọ́ azan minal mezia kọjasi sí redio rédíò òun láwàá fi ìrun pípè sí jama nírun pípé ti gbogbo mọ́sálásí èèyàn kọ́ ọkọ bá já sí pé tó akẹ̀rẹ̀ rú ọlọ́run kan láti jẹ́ pé àwọn mùsùlùmí ibi ó ti ń gbọ́ kókó náà ìròyìn lọ ibi ó ti ń gbọ́ eh, àwọn àrò prógámù tó máa ṣe lórí rédíò làlànsárì bá tó náà bá ara pèrún mọ́sálásí ní orí rédíò kìí ṣe pé torí rédíò náà làwa náà wàá fi microphone sí pé àwa náà ti ń pèrún ní ní mọ́sálásí wa àbí ká tún gbé wá báyìí èyí tá ti rìkọ́ọ̀dù sáwọn orí fóònù wa làbá mú microphone làbá fi síbi fóònù kọ́ máa pèrún mọ́sálásí rárá o ìjọsìn ni tọ́já sí pé èèyàn kan ni ó ṣe tí ó sì tara ẹ̀ rí àlùjànnà àwọn àáfàá ní kọjá pé àwa sọ̀rọ̀ pípé di pé fóònù ni wọ́n bá wa pe irun àbí rédíò ni wọ́n bá wa pe irun rárá èèyàn ni ó pe irun o èèyàn òun ni yóò pe irun nírun èyí tá a máa ń pè ní mọ́sálásí ẹ má gbé microphone sẹ́gbẹ̀ẹ́ fóònù ẹ má gbé microphone sẹ́gbẹ̀ẹ́ rédíò èèyàn ni kó pe irun ètò ẹ bá sọ́nṣọ́ lórí rédíò tẹ́ ẹ fi ń ráwọn èèyàn létí àsìkò oorun èèyàn gbà láàdá tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn tó gbọ́ tí wọ́n fi lọ tara ẹ̀ kírun kódà ẹ̀ tó gbọ́ tí ọ̀lọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí ó fetí gbọ́ ìwọ spọ́nṣọ́ kan máa ka Kùránì lórí rédíò kan máa pe ìrun ọgbà láàdá bẹ́ẹ̀ tó spọ́nṣọ́ orin náà ó ṣe gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run jẹ̀mọ́ àtọ̀ bá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àrùn pípé ní mọ́sálásí wa kìí ṣe ń tá àṣọ di ń tá àmọ́ wa fi microphone sẹ́gbẹ̀ẹ́ rédíò àbí tá àmọ́ fi síbi fóònù tọ́já sí pé ìta àti rìkọ́ọ̀dù òun ni wọ́n máa wá pé ilé ọ̀dà rárá ká lọ gbọ́ ilé yan yé àáfàá ní bákan náà wọ́n tó wá pé aliyu juzul kalam asna alazan wàlẹ̀ ẹ̀kọ́ ọmọ sí láàrin pé èèyàn pèrún tán sí kó tó ṣe kà á mọ́ sáà lè sọ̀rọ̀ àbá lè sọ̀rọ̀ torí pé àwọn mọ́sálà ìlẹ́rẹ̀ lómi tóun náà tún mú nǹkan lé pé èèyàn bá ti pèrún tán èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ó fi gbérun dúró wọ́n ní àwọn ikhtalafa alul ilmi fi hukmi kalamil muazzin asna at-ta'zim ala aqwal ẹni tó pèrún tó jẹ́ muazzin láàrin pé ó pèrun tán àti kó tó di pé kàámọ́ ọ̀jẹ̀ sì ṣe àwọn àáfàá wọn ní ọ̀rọ̀ tó pọ̀ lórí pé só lè sọ̀rọ̀ àbí ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bíi méjì sí mẹ́ta ló fẹ́ rinlẹ̀ jù àwọn alákọ̀ọ́kọ́ náà àwọn onímọ̀ wọ́n ní yejuzul kalam fil azan mutlakon àwọn léèyàn lè sọ̀rọ̀ níbi ìrun tó bá ti já sí generally àwọn nírú nǹkan yẹn ni àáfàá wa Hasan masọ àáfàá wa àtọ àáfàá wa Qatada ìmáàmù ahmed wọ́n ní làwọn náà sọ àyàfi páwọn kẹrin àánà rẹ̀ níbi ìkọ́ ọmọ pé tó bá dìbò ìkọ́ ọmọ ìyẹn gbọ́dọ̀ sọ nǹkan kan wàhùn àmọ́rí wíyọ̀n ansula imam ibn sard mina sahaba wọ́n ní irun tá a sọ iná wọn gbà látọ̀dọ̀ nínú àwọn sàbí ànàbí asalam tí ń jẹ́ àfáwà sulaiman ọmọ sard àfáwà orú ọmọ zubair nínú àwọn sàbí náà àfáwà orú ọmọ zubair wọ́n wà nú àwọn tí ó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tá a kọ́ kà yẹn wọn kì í ṣe sàábé wa afáwa hasan afáwa atọ afáwa kọtada imam ahmed bin hanbali afáwa sulaiman ọmọ sọrọdì ṣùgbọ́n náà àwọn sàábé afáwa orú ọmọ zubair irun táwọn náà sọ nìyẹn mo rò pé n táwọn sọ yé àbí òye so àwọn gbà wípé tó èèyàn pèrún tán láàrin pé pèrún tán sí kó tó ṣe kàmọ́ kó sí ní tó burú sóyé ní ìsìn kó sọ ọ̀rọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ gan láàrin bó ṣe ń pèrún lọ kì í ṣe pé kàmọ́ gangan bó ṣe ń pe lọ yẹn so ti àbò ń ṣe kà á máa lọ so lè sọ̀rọ̀ tí ẹ̀ pa sọ wípé kí à ń tó ń pèrún kó to àwọn gbólóhùn yẹn tẹ̀léra wọn kó sì já sí wípé kò ní í fi ìrun pípé lẹ̀ láti lọ ṣiṣẹ́ mi àwọn arínú àwọn onímọ̀ tán ní wípé ó lè sọ̀rọ̀ láàrin pé ó ń pèrún lọ àbí láàrin pé ó ń ṣe kà máa lọ gan wọ́n ní pé torí pé anabna Abbas rọ̀bí Allahu ta'ala àníwùmọ̀ wọ́n láàfọ̀ ibn Abbas ó pa ìkànnù àwọn tó máa ń pè ìrun ó láṣẹ ń jọ jímọ̀ fi yaomi matir ní ọjọ́ kan tí òjò rọ̀ wọ́n ní balaga haya ala nígbà tó débi pé ọyẹ ẹja kírun abdullahi ibn abbas wa ni anyekula ọya sọ pé asọ́láàtù fi rihal fi ọya ìrun kíkínú lẹ́yìn náà ti kírun gbòjò tí ń rọ̀ ẹ̀mí wà mọ́sálásí o nínú àwọn ẹ̀gbà míì náà tí òjò bá ń rọ̀ ìtẹ́yìn òfin ni pé pé sọ́lù. fi rihalikum àbí sọ́ọ̀lù fi buyutikum ẹ kírun nù lẹ́yìn o wọ́n ní pé àrípẹ́ tí ibùnú Abbas ni ọ sọ yìí kèé sara oro se kini o ara ọ̀rọ̀ ọ̀run rara wọn nígbà tó fa kílà mahadà ó to sóyìnjì sáwọn tó kú láyé ńjọ́ náà lọ́hùn pé ah, Abbas sallallahu alaihi wasallam ó ní fàálà wo máa ní wà khairu minni ẹni tó lóore jù mí lọ tí sànàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ká ṣe bẹ́ẹ̀ àdìsí bukhari àti muslim òde ni wọ́n ní pé torí pọ̀ ọ̀rọ̀ tán sọ ìkèé sáró ọ̀rọ̀ ọ̀run pé lọ́dọ̀ táwọn àṣeyàn lè sọ̀rọ̀ míì tí è ṣe ọ̀rọ̀ ìran jama èyí jẹ́ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ míì ni wọ́n ní yukrawul kalam asuna alazan wa lẹ́kọ́ ọmọ téèyàn bá ti lè ń pè ní láàbò kàmá wọ́n ní makruh kọ̀dá tó akọ kéèyàn tán wá máa sọ̀rọ̀ àáfàá wa náháyí wọ́n wà náà wọn tó sọ bẹ́ẹ̀ àáfàá wa ibnu sirin wọ́n wà náà wọn tó sọ bẹ́ẹ̀ àáfàá wa ọ̀záyí wọ́n sọ bẹ́ẹ̀ ìmáàmù malik wọ́n sọ bẹ́ẹ̀ àáfàá wa sáúrí ìmáàmù ṣàfi ìmáàmù àbúrò ànífà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn láàkọ́ ni pé kèèṣe pé haramu tán pé kò tó ni ọ̀rọ̀ kẹta àwọn níláyé ń bàgì ilẹ̀ mu'adhin ayàtà kálámà fi àdáni ìlà kálámà mìṣáni sọ́la náà wà sọ́lù fi rihalikum fẹ́ẹ̀rí kẹta yìí òun lòfin ní ọ̀tọ̀ balance jù àwọn ní wípé kọ̀tọ́ kéèyàn ọmọ sọ̀rọ̀ tí bá ti ń pèrun àbò ń ṣe ìkáàmọ̀ wọ́n ní ọ̀tọ̀ rárá àyàfi ọ̀rọ̀ tó bá jẹ́ pé mí ń ṣáánì sọ̀la ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìrun tá à ń pè yẹn àdìgbòtà bá wò àwọn oníkìlà àpẹẹrẹ bíi sọ́ọ̀lù fírí ha àlèkùn tá a sọ lẹ́ẹ̀kan torí pé yẹn òjò lọ èyí tá a sì ní ẹ wá kírun mọ́sálásí àwa ní ẹ kírun lé yín wọ́n ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ yẹn ni ìmáàmù wa ishaq ibn raweh náà sọ ńlá àfọwọ́ ibn al náà sọ àtàwọn ọ̀rọ̀ míì àtàwọn ọ̀rọ̀ míì àwọn míì sọ pé ntàkàlámà fìlẹ̀ kọ́ mọ́ àádáha wọ́n ní ilé sọ̀rọ̀ níbi ìkàámà wọ́n ní yóò tiẹ̀ dá ìkàámà ń padà ní ìmáàmù wà àwọn tó sọ bẹ́ẹ̀ tá a bá wo àwọn ti ń run ká sọ̀rọ̀ míì tó yàtọ̀ sí ní í pẹ̀lú run eléyìí tí ó ga abẹ́lọ́n kò jẹ́ agbọ́ oyè ju bá a ṣe ń sọ yìí lọ a rí i pé ní ìsìn ní part one two ti ń bẹ̀ ń bẹ̀ májẹ̀mú ẹni tí a dẹ̀ ti sọ májẹ̀mú tó rọ̀ mọ́ irun gangan àwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ jáde náà lábala tó ní í ṣe pẹ̀lú àti ẹ̀kọ́ ọmọ ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run àbí kápẹ́ ní sifatul adhan wàlẹ̀ ẹ̀kọ́ ọmọ bó la sí máa ń pè wọn àwọn statements àwọn expressions wo la fi máa ń pè àyànjú ẹ̀ bí ibn rahman abẹ́lẹ́wọ̀n kó sálẹ̀ kún àgbọ̀yé ẹ̀sẹ̀ fún wa o torí pé mọ́n yúrìdì láwù bíi khairan yufaqihu fi din ẹ̀ńtọ́ lọ́n bá gbòdò dáadáa rẹ̀ yóò jẹ́ kó gbàgbọ̀yé ẹ̀sìn ọlọ́njà gbàgbọ̀yé ẹ̀sìn rẹ̀ o subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik salamu alaykum wa rahmatullahi wa barakatuh.